بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى اللهم وبارك وسلم على نبينا محمد وعلى آله وصحابته أجمعين أما تلوغ فو الله سبحانه وتعالى لا نقدر وني أسكو تقوى الحديث التاسع حديث لا كسا هنا لا رولني جوكو يتولوني ججو يعني حديث أبو هريرة رضي الله عنه تون صويك مبون sọ صلى الله عليه وسلم تون صبي ما نهيتكم عنه فيتنبوه ẹ̀yin tí ń bá hánà ẹ̀yin tí mo ní ẹ má dé bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ jìnnà sí i. wà má ẹ bá rútu kùn bí hi fàtú mi ní ìhùmà ṣàtọ́ àtún. ẹ̀yin tí ń bá payín láṣẹ tí mo ní ẹ ṣe nínú ẹ̀sìn ẹ̀yin tí ẹ bá ní kápálí lórí lórí àwọn nǹkan àṣẹ wọ̀nyí òun náà ni ẹ ṣe. فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم torí dájúdájú in tó kópa wọn báwọn ìjọ tí wọ́n síwájú yín náà ni púpọ̀ ìbéèrè wọn ìmọ̀ béèrè níbéèrè àbéèrè jù ìbéèrè fẹ́ fi dáàyàn lágara waqtilafuhum ala anbiyaihim àti ìmọ̀ takò àwọn ànábì wọn. hadithi yìí ní jẹjọ ńgbà tí a kà síra wa létí báyìí a ṣe àlàyé tó kún kẹ́kẹ́ lórí bí ààyè ti gbà wá ma. àwa sí ládùn fúnra wa wípé lé ní pẹ̀lú hadithi náà. àwọn tá à ń gbọ́ra wa ń dèédé àsìkò yìí a ní sálá ìbínú àdífì yìí yóò tún gbọ́ wá ní jòkó ẹ̀kan sí i ọlọ́run bá ní a rí àwọn benefit àwọn àǹfààní àwọn èso dáadáa tí ń bẹnu àdífì yìí ṣe àlàyé fún wa tán ní àsálẹ̀ tèmi ní ọ̀sẹ̀ tí ń bọ̀ wá ọ̀rọ̀ kan bẹnu àdífì yìí tábọ̀dọ̀ yànnàná ọ̀rọ̀ kan bẹ nínú ẹ̀ tábọ̀dọ̀ yànnàná dáadáa òun náà ni wípé al-amru bil-ma'ruf wan أيهما أعظم عبادة عند الله bàbá ní à ń pa àwọn èèyàn láṣẹ dáadáa àti à ń kọ aburú fáwọn èèyàn àbí ká gbé kalẹ̀ lọ́nà míì ká léèyàn jẹ́ tí máa ń ṣiṣẹ́ eré dáadáa àtẹni tó já sí wípé iṣẹ́ eré rẹ̀ ò pọ̀ àmọ́ máa ń jìnnà sẹ́sẹ̀ èwo ni ìbádà tó tóbi jù wájú Ọlọ́run iṣẹ́ eré rẹ̀ ó mọ níwọ̀n lẹ́yìn kó kírun wákàtí márààrún kèrí náfìlà kí lọ́pọ̀lọpọ̀ ọgbà bọ́lọ̀ ń bá yín dúkìá zakawo ń dúkìá rẹ̀ ó ti rí yọ lẹ́ẹ̀kan ó tẹ̀lé mọ́ rí yọ rárá kó mọ̀ tiẹ̀ wọ́ ó bá ráfà ní ṣe hajj kò rí múra ṣe gbogbo àwọn iṣẹ́ eléyìí ẹ̀dá ò rí ṣe àmójẹ́ntì máa ń ṣáájì náà ṣẹ́ṣẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ kan tí ń fojú ré náà tí ń fojú yẹpẹrẹ èwo ló tóbi jù nínú iṣẹ́ ìbáadà èwo ló tóbi jù nínú méjèèjì níṣẹ́ ìbáadà àwọn àjọ ọlọ́run àbí kò rí bẹ́ẹ̀ aréyìn kan tó já pé gẹ́gẹ́ bí iṣẹ́ dáhùn tó gbé lọ́wọ́ eléyìí ò dá eléyìí ò dá eléyìí ò dá ni máa ń hànà fáwọn èèyàn nígbà tó ń wo pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dáa náà làwọn èèyàn ti mọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò dáa làwọn èèyàn mọ̀ tí wọ́n sì ń rò pé nǹkan tó dáa ni wọ́n fẹ́ dìgbà wípé lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ó bá ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn bí kò wo kíni àwọn nǹkan tó ti rọ́ọ̀lù ìgbàgbọ́ àwọn èèyàn láwùjọ bí kò wo kíni àwọn nǹkan tí ń ba ìgbàgbọ́ àwọn èèyàn jẹ́ tó lè sọ wọ́n di bá mi ọlọ́run kó mọ wá hámà lé lórí gbogbo ìgbà bí kò ṣe pé gbogbo àwọn ìwà pálapàla tí ò dá láwùjọ táwọn èèyàn ti sọ di order of the day tí wọ́n ti sọ di fàájì wọ́n sọ di fáàrí láwùjọ kò ṣe pé òun náà ni yóò mọ sọ gbogbo ìgbà ee sóun ló fi ń dáa jù ni àbẹ́ni tó já sí wípé ká sọ pé ní táwọn èèyàn ń ṣe láburú ká pàtì ká mọ̀ tiẹ̀ táwọn èèyàn lólobó láti mọ́ ṣàlàyé nǹkan fún wọn kó ṣe pé eléyìí dá eléyìí nìkan náà ni èwo ní fi ń tóbi jù níwájú ọlọ́run so hadithi yìí yóò ní ìdí ká gbé nǹkan kan nu yẹ̀ wò ní ìdánilẹ́kọ̀ọ́ ti bá ń bọ̀ wá lọ́sẹ̀ tí ń bọ̀ insha Allah ta'ala al-karim àmọ́ ní alẹ́ tí nígbà báyìí sọ síwájú a kàn wo ní ṣókí ṣókí ṣókí àwọn àǹfààní wo la lè rí mú nínú hadith tí a yìí àkọ́kọ́ wujubul kaffi amma naha anhu an sallallahu alayhi wa alihi wa sallam liqawlihi ma nahaytukum anhu fajtanibuhu ìjọ́ra yẹn ká kóra wa dúró kó níbi tó ń ṣe ńlá sánà fún wa tó kọ̀ fún wa tó ní amáde bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ni ànáyìn bá ní ẹ má ṣe nǹkan báyìí ẹ má ṣe nǹkan báyìí ẹ má ṣe nǹkan báyìí ọ̀ràn yẹn ni ojúbò kẹf gbogbo tí ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tó bá ti ní nǹkan èèwọ̀ ni kò ní sọ pé nǹkan èèwọ̀ ni láyé àfi kó pé Allah subhanahu wa ta'ala ti ní nǹkan èèwọ̀ ni àfi ṣeré inú ẹ̀sìn wallahi àfi ṣeré inú ẹ̀sìn bí àwọn àfa olùmọ̀ pẹ̀lú bẹ̀rù ọlọ́run tí ń bẹnu ma wọn tí wọ́n bá ń ṣàlàyé pé kinní kan haram ìkan makiru kò túmọ̀ sí pé ìtàn pè ní makiru yẹn kí yẹn wá dún ní ma kí yẹn máa wá ṣe é ẹ ṣebí kò dépò pé wọ̀ ni ṣebí wọ́n kàn ní wọ́n kórìíra rẹ̀ ni èyí tí wọ́n kórìíra nì táwọn afáà ní wọ́n kórìíra rẹ̀ nì bá a bá wo jìndòjìndò àwọn ẹ̀rí tó wá fún náà ó túmọ̀ wípé kò yẹ kí mùsùlùmí ó ṣe náà ni èyàn ó jìnà sí gbogbo rẹ̀ yányán láì mọ́ fojú tẹ́ńbẹ́lú ìkan láì mọ́ wò wípé èwo lè wà ṣe bí kìí ṣẹbọ ilé ìmọ̀ ń báyàn nú jẹ́ lẹ́yìn láàrin àwọn kan tán láwọn ṣe súnà wọ́n ní lẹ́yìn ẹbọ àti wá kẹfìrí àti wá bídíà gbogbo ẹ̀ṣẹ̀ tó kù kò lágbára tó bẹ́ẹ̀ ẹ má jà á kó sábẹ́ àlàyé ọ̀rọ̀ àwọn àáfàá láti máa fi bẹ̀sìn jẹ́ ẹ má jà á kó sábẹ́ àlàyé ọ̀rọ̀ táwọn àáfàá ṣe pẹ̀lú mímọ̀ láti máa fi yẹpẹrẹ òdodo ọ̀rọ̀ Ọlọ́run láti máa fi bàlújẹ́ ìgbà tá a bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrìnnú Qur'an kárí inú sunana Muhammad sallallahu alayhi wa sallam tó jó yíwa wípé lára àwọn ẹ̀ṣẹ̀ àbẹ́sẹ̀ tó ṣe kó lágbára jùlọ tó lè pààyàn rán wájú ọlọ́run jùlọ náà ní ìwà ẹbọ ìwà kèfèrí lẹ́yìn náà a sì máa rí wà bídíà sẹ́yìn wá túmọ̀ sí pé gbogbo àwọn wà tó tó jẹ́ wá ẹ̀ṣẹ̀ nìkan máa fojú rìnnà wọn ni zina wá dẹ̀ tọ́kọ́ nù ọtí mu wá dẹ̀ tọ́kọ́ nù irọ́ pípa wá dẹ̀ tọ́kọ́ nù kò dẹ̀ tọ́ gbogbo rẹ̀ náà bó bá parapọ̀ tán ń sọ̀yàn sínú ìbínú ọlọ́run ni wọ́n ló ń ṣe ọlọ́run alayhi salatu wassalam ṣe ń sọnù hadith kan wípé iyyakum iyyakum wa muhqarati dhunub ẹ sọ́ra yín kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ tẹ́yìn náà máa ń fojú yẹpẹrẹ torí pé gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́yìn fojú yẹpẹrẹ yìí pé wọn ò tó ẹbọ wọn ò tó wà kèfèrí wọn ò tó wà bídíà wọn ò tó wà wọn ò tó wà wọn ò tó wà ńláńlá wọn yìí nínú ẹ̀ṣẹ̀ yìí tán bá kóra wọn jọ tán náà wọ́n ń padà di kàbáìrù náà ni wọ́n padà di àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá náà ni tó o pé wá tọrọ àforíjì níwájú ọlọ́run kéèyàn pa wọ́n tì kéèyàn síjú kúrò lára wọn kó bẹ̀rù ọlọ́run kó mọ̀ sẹ́wọ́ rẹ̀ kó mọ̀ wúrú wa ẹ̀sán kó mọ̀ wú mọ́ ó lè mú kọ́lọ̀ subhanahu wa ta'ala kó bínú sẹ́dà ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì anna al-manhiyya لأنه لا يتأتى اجتنابه إلا باجتناب قليله وكثيره bó ṣe rí náà nìyẹn ó ní pé gbogbo ohun tí ànábì muhammad sallallahu alayhi wa sallam tó bá hànà fún wọn tó ní àmọ́dédì rẹ̀ ó kéré ni ó pọ̀ ní agbọ́dọ̀ jìnà sí torí wípé ìjìnà sí ìtọ́lọ́n bá ní àjìnà sí kò lè rọrùn náà àfìgbà tá a bá jìnà sí èyí tó kéré rẹ̀ àti tó pọ̀ rẹ̀ ẹ̀rí ọlọ́run náà jìnnà sí anábì náà jìnnà sí lóòótọ́ ṣùgbọ́n ẹ̀kan náà ní í ṣe ìsìnkú tún ṣe mọ́ abadan ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò mọ̀ béèrè àwọn béèrè kan lẹ́ni tí ó mọ̀ pààyàn lẹ́kún ṣùgbọ́n àwọn èèyàn kákún ẹ dákun ṣáàzù nǹkan báyìí báyìí báyìí bó ló ṣe rí inú ẹ̀sìn tí ẹ bá wá ṣàlàyé tán ojú tí ìsìláàmù fi wo ojú pé ẹ̀ṣẹ̀ ni ìwà yìí ẹ jìnnà sí i àyè wà ní ẹ̀ka tó ń kọ́kọ́ fẹ́ ṣe náà nìyí ò ní tún mọ́ ah. mùsùlùmí èkanra rẹ̀ wájú ọlọ́run gbogbo ohun tọ́lọ́run bá ní ò dáa subhanahu wa ta'ala bó bá ṣe pọ̀ dáa ni ọlọ́run ṣetán láti jàǹbá wa kò sí tí ó fi àwọn kan wọn nì ṣe nígbà tó ní amáde bẹ́ẹ̀ kì í sí bó yóò jẹ́ ogún rẹ̀ bí tó bá ti wá ń súnmọ́ yóò máa túmọ̀ sí pa àjogún rẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ rárá torí àǹfààní èmi àti ẹ náà ni àǹfààní títáyé ń bẹ́ẹ̀ bí kájìnà sí àwọn kan nì àǹfààní tòjú àlùkìyàmà náà kún kẹ́kẹ́ síbẹ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam kò sì ní sọ pé nǹkan kan di èèwọ̀ fún wa ká má dé bẹ́ẹ̀ àfi kó jásí pé Allah subhanahu wa ta'ala náà nìkan náà jẹ́ ìwọ̀ ni àìfi nǹkan kan ráre nínú tí ń jẹ́ nǹkan ìwọ̀ nínú ẹ̀sìn ṣẹlẹ̀ náà wá ni ẹnìkan sọ̀rọ̀ kan jọ kan ó ní kan nínú àwọn tí nǹkan òye ẹ ń sọ wípé ṣòkòtò ẹ ṣe wá rí báyìí torí ọlọ́run àwọn wá ní ẹ̀rí wa sallam wípé mùsùlùmí gbogbo ẹ̀wù tí ó bá rán gbogbo aṣọ tí ó bá wọ̀ kó ló wá lẹ́rìí ńkọ́ ó lóun sì wọnú sọ̀rọ̀ Bukhari òun wọ̀ ẹ̀rí jáde kódà táwọn ẹbí yóò mọ iye wa wípé gbogbo ẹyin tẹ́wù tó bá wọ̀ tó bá ilé kọjá kókósẹ̀ lọ́kùnrin inú iná ló wà tí ń jásí pé ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn máa wọṣọ ńlẹ̀ àtàwọn ẹ̀rí mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní tó padà wá sọ ni wípé ọ̀rọ̀ tó ń sọ yìí òun ò gbà gbọ́ òun ò gbọ̀rọ̀ ànábì gbọ́ kí wọ́n lè rí tiyín ẹ̀yin òun òwúwo yóò rí àyà Kùránì tí ó fi rọ́ àdìsí ànábì dàsẹ́gbẹ̀ẹ́ àbò orí ẹ̀rí hadithi míì tó fi bi hadithi ń wó rárá ó ní tó bá rí bẹ́ẹ̀ ó láwọn ẹni ọlọ́run pọ̀ nù nánu nítorí pé àwọn ẹni ọlọ́run pọ̀ kan ni tó ṣe pé àlòkí ń bá àwọn agbádá wọn kódà àwọn ọmọ kéwu àwọn mùrídìí wọn bá wọn kó lẹ̀ báyìí ṣé gba àwọn wọn náà wà ṣé wà tí wọ̀dá ni wọ́n ń wù ẹ̀rí pé gbogbo àwọn tí máa ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí ìmọ̀ mọ rírì ntọ́lọ̀ ń gbé ànábì kalẹ̀ fún ni sallallahu alayhi wa alihi wa sallam ká mọ̀ fojú yẹpẹrẹ bó ti wo kéré tó bó ti kárò kó kéré tó nínú ẹ̀ṣẹ̀ bó ti kárò pé ó kéré tó nínú àwọn nǹkan ìwọ̀ tánàbí ìbá ní àmọ́dé bẹ́ẹ̀ ká gbìyànjú ká jìnà sí i. nínú àwọn àǹfààní tí a tún rí múnú hadisi yìí anna al-kaffa ahwanu min al-fi'l لأن النبي صلى الله عليه وسلم أمر في المنهيات أن تجتنب كلها لأن الكف سهل nínú ẹ̀kọ́ mi táà tún rí mú ni wípé aná muhammad sallallahu alaihi wasallam ó ní ká káwọ́ tí ká káwọ́ ro ká fà sẹ́yìn ká sákò níbi nǹkan kan ṣíṣe ó rọrùn ju pé ká ṣe lọ ó rọrùn ju pé kí ni ká ṣe lọ torí pé àná Muhammad sallallahu alaihi wasallam, sallam ó pàṣẹ fún wa níbi àwọn nǹkan èèwọ̀ nǹkan tọ́lọ̀ ń kọ̀ fún wa ó ní ká jìnnà sí gbogbo rẹ̀ yányán ni ó mọ̀ pé nǹkan tó rọrùn ni so ká má ṣe lọ́hùn rọrùn ká má ṣe lọ́hùn ó rọrùn báwo jọ ti wá ti rí ló fi dàbí ìgbà wípé ìfẹsẹ̀lẹ̀ fẹ́ lágbára wàláhì kéèyàn mú ìwà aburú rọrùn gan kéèyàn ìwà aburú gan olóṣòro jù àwùjọ láfi máa wò pa àwùjọ wa àbí ká yà bẹ̀rù ọlọ́run ká túnra wa ṣe ká má wò aburú láburú mọ́ ni tá a máa wò ní takò torí wípé àbípìlẹ̀ yẹ kí iṣẹ́ ẹbí ṣe fún yàn iṣẹ́ rẹ ló yẹ ẹ jẹ́ má pèjúwe kan wá bàbá rẹ olówó bíi mẹ́wàá tí wọ́n jọ dààmú kan tó rí owó wọn ọ̀nà halal wọn gbé rí náà ni ọ̀nà haram náà ni ká ná owó kì í rọrùn kọ́dà yorùbá bọ̀ ní ọ̀rọ̀ wọn wọ́n ní irun lówó kò sí fàtú ká náwó kò rọrùn àìná rẹ̀ ló rọrùn jù kó sà kó sílé kó mọ́ bóyàn ó rọ̀yàn lọ́rùn gan bó ṣe wá rí nì náà ló ṣe kí wá ẹ̀ṣẹ̀ náà ṣe rí lára ọmọ ẹ̀dá èèyàn ibi ká ṣe zina ká máa wà pálapàla ká wùwà ẹbọ òun yẹ kó ṣòro ṣe fún wa ìsúnmọ́ ọlọ́run ló yẹ kó rọ̀ wá lọ́rùn ṣùgbọ́n ṣàìtàn ó ti yí wa ní ọkàn padà ó ti sọ ní tó jẹ́ nǹkan dúdú di funfun fún wa ó ti pe funfun wa ń dúdú ó ti sọ̀nà dìgbẹ́ ó ti sọ̀gbẹ́ dilé fún wa ìtí gbogbo rẹ̀ ṣe doríkodò nìyẹn so ká káwọ́rọ́ kúrò níbi aburú ká kúrò níbi ìwà pálapàla òun ló yẹ kó rọrùn jù òun náà ló fà á tí aná Muhammad sallallahu alayhi wa sallam tó fi sọ pé gbogbo àwọn nǹkan tí ò dá nì tí Allah subhanahu wa ta'ala ṣe léwọ̀ tèmi náà ṣe léwọ̀ fún yín nínú tí mo fi ń jíṣẹ́ fún yín ẹ jìnà sí gbogbo rẹ̀ yányán a ti ṣàlàyé ilé ìfúnra wa nígbà táwọn túmọ̀ hadith fúnra wa lọ́sẹ̀ tó kọjá a ti ṣàlàyé rẹ̀ fúnra wa kì pé alhamdulillah bẹ́ẹ̀ bá ń sọ pé àwọn tí ń wùwà ẹbọ tí ń wùwà kìfìrí ẹ̀ lè bá mi ń bídíà sì rèé alhamdulillah kódà ọlọ́run ọlọ́run fi yun rọ̀ mí lọ́rùn mi èyí súnmọ́ mi ti bídíà bá wà rárá kódà àwọn tí mo ń jìnnà sún bídíà ni mí àná ọlọ́run mọ̀ pọ́n lé lóòótọ́ o mẹ́wẹ́ gbogbo àwọn ẹ̀sẹ̀ tó kù yìí ńkọ́ oníṣẹ́ wa rírọ̀ ń dé lè mọ́ parọ́ o ká mọ́ parọ́ ká mọ́ tanra wa ká sì sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ká jẹrin èèyàn lẹ́yìn òun kò mú tóun ti máa ń wájà àti mú tóun báwọn àtàwọn oníṣẹ́ wa bá jọ jókòó àwọn olè mọ́ fọ̀rọ̀ lọ́rọ̀ náà jù kódà ní Ramadan a máa ṣe fàájì pẹ̀ lọ́rọ̀ lọ́rọ̀ torí pé yóò ní jẹ́ káwọ́ máa gbòyàn káwọ́ mú káwọ́ mú yàn gbogbo rẹ̀ náà ló filẹ̀ wa'bud rabbaka hatta ya'tiyaka al-yaqin ó máa jọ́sìn fúlùwà rẹ̀ ní títí kò fi dé ó máa jìnnà sẹ́sẹ̀ náà ní títí kò fi dé náà ni mùsùlùmí láwùjọ tá à ń lò lẹ́nu láti gba àwáṣẹ náà ni kèsì gbogbo ẹ̀dá náà lèèyàn mú lọ́rẹ̀ẹ́ ayò wípé ìgbọ́dọ̀ rí àìmọ́rí nǹkan kan ṣe gbogbo èèyàn náà kọ́ láàmú ní kọ́là ń mú ní olùbárìn tó rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn èyí sẹni tí nǹkan yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn làwọn èṣù ń lò ìgbà tó lọ́n bá wọn ní kí nǹkan díẹ̀ yé ọ nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó yẹ kó fi súnmọ́ Ọlọ́run kó fi jẹ̀ níṣẹ́ tán tó wá ṣe pé àwọn tí wá èṣù ìwà pálapàla ń bẹ lọ́wọ́ náà ló tún wá ń bá ṣe papọ̀ ǹjẹ́ náà ni náà ní dàbí wọn. lára àwọn ẹ̀kọ́ mi látòrí múnú hadith yìí annahu la yajibu min fi'il ma'muri illa ma kana بقوله وما أمرتكم به فاكتوا منه ما استطعتم oni pé kìí sọ̀rọ̀ àyàn ni ká mú un tọ́lọ̀ ń bá ní àṣẹ lòun fi pa wá ká mú un ṣe àyàfi fẹ́ni tó bá ṣe wípé ó níkapá rẹ̀ ó ṣe kí ni ó rẹ̀ ká máa wo bí Allah wa ta'ala bó ti sàánú wa tó láwa mùsùlùmí gbogbo tọ́lọ̀ bá ní òun fi pa láṣẹ inú ẹ̀sìn láyé gbogbo ẹ̀ wà lórí ìkápá ni ó wà lórí agbára ni òun ló fàtà àǹfààní máa ń sọ wípé yurfa al-wujubu inda al-ajz yurfa al-wujub inda al-ajz gbogbo àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala ní ẹ ṣe lè tó bá ti di wípé incapacity bá ti ṣẹlẹ̀ tẹ́dà ò rí agbára mọ́ láti ṣe Allah subhanahu wa ta'ala ó ti forí rẹ̀ jiyàn o. Allah subhanahu wa ta'ala ó ti forí rẹ̀ jì náà bọ́rọ̀ Allah subhanahu wa ta'ala bó ṣe rí nípa tashri'u nípa àwọn ìṣòfin rẹ̀ fún wa rèé gbogbo ohun tí Allah subhanahu wa ta'ala ní a ṣe nínú ẹ̀sìn pátá tó jẹ́ ọ̀ràn èèyàn yìí bíyàn bá ṣe ní kápá ni o ẹ wo bí ṣe hajj ṣíṣe ó lẹ́ni tó bá lágbára àlàáfíà ara ń bẹ fún ó sì ní owó rẹ̀ lọ́wọ́ wọn ló di ọ̀ràn èèyàn fún ó kàn jásí pé ó gbọ́dọ̀ di ọ̀ràn èèyàn fún mùsùlùmí kí èèyàn gbàgbọ́ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀ràn ẹ̀sìn ni ó sì jẹ́ ọ̀ràn yàn fún yàn àfi tọ́lọ́run bọ̀ ò bá yọ̀ǹda ìkápá rẹ̀ fún yàn láti ṣe nìkan lóko bákan náà irun kíkí ọlọ́run bọ̀ ò bùn ẹ̀dá kan ní irun kíkí gbogbo bá sì lè rí kí o gbọ́dọ̀ kí ọmọ rẹ̀ mi ò ìlè dúró kí mọ́ sunana muhammad sallallahu alayhi wa sallam ó ní fasalli qa'ida máa jókòó kí ń gbà náà ìjókòó kí náà kò tó fẹ́ rọrùn lórí ìdùbúlẹ̀ ọ̀nì bó ṣe dùbúlẹ̀ ọ̀nì fasalli ó ti tẹ́jà á kí lórí ìdùbúlẹ̀ náà tó bá jẹ́ pé ibo ṣe wà náà o ò lè yí sọ́tún o ò lè yí sósì ṣùgbọ́n consciously ó pàpà mọ pé n tó ń ṣe rèé ni wọ́n ń ṣe àlùwàlá tàyámọ̀mù fún ọ lọ́wọ́ mọ́ fọkàn kì ẹ̀rí bó bá ṣe lágbára sí bó bá ṣe lágbára mà ní. bọ́rọ̀ sì ṣe rí nìyẹn. sòun ló fi já sí pé irú ẹ̀dẹ̀ tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó ṣe fún ẹ̀dá níbi ọ̀rọ̀ ẹ̀sìn yìí ẹ̀dá kò ní í déwájú ọlọ́run lọ́jọ́ àlùkìyàmà kó wá lòun ò rí tọ́lọ́run ọba ṣe fẹ́sìn ọlọ́run ọba lè lùn ṣe rí ṣe kálá àlè ní excuse níwájú ọlọ́run tọ́lọ́run ó gbà wọlé o kò sí reason tá a fẹ́ give tọ́lọ́run bá ò fún ní consideration. bákan náà nínú àwọn ẹ̀kọ́ mi tátùn rí kọ́nu hadith yìí òun ni pé àwọn kan bẹ wọ́n pè wọ́n ní aljabriya àwọn eléyìí gbà nínú àkídà wọn pé ọmọ ẹ̀dá èèyàn free will eh, kò ní free will kò ní choice pé ntọ́lọ́run bá ti fi ó ṣe dandan dandan náà ni ó se, kò lè dá nǹkan kan sí lẹ́yìn ọlọ́run lórí eléyìí wọ́n gbà pé ogun táwọn bá ń ṣe láburú ọlọ́run náà ló fà á so àwọn gbọ́dọ̀ wà head responsible lórí túmọ̀ rẹ̀ nìyẹn lọ́dọ̀ àwọn jàbúrìyà àdéfì wa takò wọ́n wípé ah bọ́lọ̀ ń ṣe ní tiẹ̀ náà ló fẹ́yìn náà ní kápá kẹ́ lè ṣe nǹkan kan wà máa amartukum bihi faktu minhu fastata'tum àjẹpẹ́ capacity àti ability láti lè ṣe nǹkan kan ọlọ́run bu ọmọ ẹ̀dẹ́yìn ṣùgbọ́n náà ṣe bọ́n ní agbára kó o ṣe dáadáa náà ló bùn ọ́ lágbára bó bá fẹ́ lò faburú kò lò faburú despite the fact wípé final decision final sin ọwọ́ Allah subhanahu wa ta'ala ó náà ló wà àmì pé ká wá negate ẹ̀yìn ẹ̀yìn wípé ọmọ ẹ̀dá èèyàn eh, ọlọ́run fún ní kápá kó ṣe nǹkan kan ọlọ́run fún nínú àyè mínú Qur'an ọlọ́run ní wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run ba ló dá yín àti gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe ajẹ́ wípé ọmọ ẹ̀dá èèyàn ní kápá kó ṣe nǹkan kan nú iṣẹ́ ọlọ́run bá gbé wa kalẹ̀ bẹ́ẹ̀ ni lára àwọn ẹ̀kọ́ mi tí a tún rídì mú nínú hadithi yìí ó ní wípé anna annahu la bẹ́ẹ̀rẹ̀ ilẹ̀ insan idà sẹ́mi amra ar-rasul sallallahu alayhi wa sallam an yaqula hal huwa wajibun am mustahab لقوله فأتوا منه استطعتم ولا تستفسل فأنت عبد منقاد لأمر الله عز وجل

إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا àbọ́rọ̀ wá ṣe rí nìyẹn ọlọ́run ní kò lẹ́tọ̀ọ́ nínú ọ̀rọ̀ tó yẹ kí mùmìnì máa sọ gbogbo àti wọn bá ti pè wọn pé ìdájọ́ ọlọ́run ọba rèé o ìdájọ́ òjíṣẹ́ ńlá rẹ̀ rèé o òun ẹ fi sin lọ́run ẹ fi sáyé o ẹni tó yẹ kó máa jẹ́ ìlẹ́nu mùmìnì ni wípé sami'na wa ata'na àti gbọ́rọ̀ ọlọ́run ọba wa yékéyéké àṣẹ tó ń ṣe ńlá pàwọ́ àti gbọ́ yékéyéké wa tọ́ àná a sì ti ń tẹ̀lé àti ń lò ọ̀rọ̀ mùsùlùmí nìyẹn mùsùlùmí gbọ́dọ̀ wà dogmatic sọ́lọ́run ọba subhanahu wa ta'ala ó gbọ́dọ̀ wà dogmatic tó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam of course níyàn bá jẹun tó fẹ́ máa lo làákàyè síbi òfin ọlọ́ àti tànábì yóò parẹ́ ni tí òun ló dára rẹ ni yóò ta kọ̀ọ̀rọ̀ ọlọ́run ọba tó dáa sọ ọlọ́run ọba ò wá mọ̀ ju bó ti mọ ara rẹ lọ ni àbẹ́yẹn kí ó mọ̀ wá tako níta nàbí bá sọ nínú ẹ̀sìn so lóra nàbí nsẹ́ni àbó lóore jà nàbí lọ́wọ́ ajọ́ ọlọ́run àbá nàbí gẹ̀gẹ́ ló so gbígbà pé yẹn fúnra rẹ̀ ń san oko ọ̀nà parun fúnra rẹ̀ òun ni kọ́lọ̀ wọn bá sọ wípé ẹ nǹkan báyìí kẹ́nà Muhammad sallallahu alayhi wa sallam kó ní ẹ ṣe nǹkan báyìí kí wọ́n mọ̀ wá béèrè pé ẹ ustaz ẹ dákun ṣe wájibù ní amúrò yẹn ni àbí àbí mustahabu tó bá ṣe wípé lábala ìwà mímọ́ àlékún mọ̀ nínú ilé kéwù lọ́mọ kí ó bá ń béèrè ìbéèrè yẹn láti fi mọ màdá wùjúùbù nǹkan yẹn nínú ọ̀rọ̀ ẹ̀sìn nínú ọ̀rọ̀ táwọn afá kò ní ìyẹn ń bẹ lábẹ́ ìwà mímọ́ <laughs> ṣùgbọ́n pé àjọgọ́rọ̀ àwọn èèyàn wọ́n ń ṣe wa ìbẹ̀rẹ̀ láti wá ń pé ọlọ́run dandan dandan ni àbọ̀ràn yẹn tó bá fẹ́ ni kó ṣe kò lẹ́tọ̀ọ́ lẹ́nu mùsùlùmí o kò lẹ́tọ̀ọ́ lẹ́nu mùsùlùmí. bákan náà nínú àwọn أن ما أمر به النبي صلى الله عليه وآله وسلم أو نهى عنه فإنه شريعة سواء كان سواء كان ذلك في القرآن أم لم يكن فيعمل بالسنة الزائدة على القرآن أمرا أو نهيا لأنه يقوم تاتوريم إنه حديثي ونكو بونتي أن محمد صلى الله عليه وآله وسلم تبقى ولا شرط ناشي نوسي àbí gbogbo ohun tó bá hánà rẹ̀ tó ní amádédi rẹ̀ òfin ẹ̀sìn ni o ìbá àjá sí pé nǹkan yìí ń bẹnu Kùránù ni àbí kò sí kó jẹ́ pé súnà anábì ọ̀sálàm náà ni ó wàá gbé nǹkan jáde fún wa dandan ni a gbọ́dọ̀ tẹ̀lé gbogbo àṣẹ tó wà nù Kùránù nítumọ̀ kó lè yé dáadáa gbogbo àṣẹ tó wà nù Kùránù tọ́lọ́run bá ní a nínú ẹ̀sìn òfin ẹ̀sìn ni gbogbo àṣẹ tó wà nù súnà náà Muhammad sallallahu alayhi wa sallam tọ́lá tí anábì ní a nínú ẹ̀sìn ẹ̀sìn ni gbogbo àwọn nǹkan èèwọ̀ tọ́lọ̀ ọba ní òda tí bẹnu Qur'an nǹkan èèwọ̀ ní agbọ́dọ̀ jìnnà sí gbogbo àwọn nǹkan èèwọ̀ tí àná Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó ṣàlàyé fún wa ní sunna rẹ̀ nǹkan èèwọ̀ náà ní agbọ́dọ̀ jìnnà sí ìdí tá fi jìnnà sí náà ni wípé fama harramallahu mithlu ma harrama rasuluhu sallallahu alayhi wa sallam wama halallahu mithlu ma halahu rasuluhu sallallahu alayhi wa sallam لأن النبي صلى الله عليه وسلم لا يخالف الله سبحانه وتعالى في التشريع مشاهدين gbogbo ohun tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó bá pa wá láṣẹ tó ní àṣẹ ní quran ó ṣe déédéé ní tànàbí pa wá láṣẹ rẹ̀ ní sunna rẹ̀ náà ni gbogbo ohun tí allah subhanahu wa ta'ala tó bá jágbe mọ́ wa lórí ẹ̀ tó kìlọ̀ fún wa lórí ẹ̀ tó ní àjìnà sí nínú quran ó ṣe déédéé pẹ̀lú gbogbo àwọn nǹkan ìwọ̀ tànàbí àmọ́ ṣe ní sunna náà ni torí pé anna sallallahu alayhi wa sallam kò ní yapa ọlọ́run ọba ò níbi ìsòfin ẹ̀sìn torí ẹ̀ náà ní sẹ́ ń jẹ́ Muhammad Rasulullah ọlọ́run bá ti satisfy ẹ̀ ó ti mọ̀ pé ẹnu ibi tó ń bá ní orin mọ́ níbi òfin ẹ̀sìn náà ní orin mọ́ òun gan náà tẹ̀ ní wá sí ẹnu kó sọ pé ẹ ṣe nǹkan báyìí nú ẹ̀sìn àbí nǹkan báyìí dé ìwọ nú ẹ̀sìn àfi kó jásí Allah subhanahu wa ta'ala ó ti review sí ni. lára àwọn ẹ̀kọ́ mi tátùn rí pọ́nù hadith yìí anna kathrata al-masaili sababul ihlak anna kathrata al-masaili sababul ihlak ولا سيما في الأمور التي لا يمكن الوصول إليها مثل مسائل الغيب كأسماء الله وصفاته وأحوال يوم القيامة لا تكثر, لا تكثر السؤال فيها فتهلك فتهلك وتكون متنطعا متعمقا أري إما بيري بيري جو إما أنجي سبابي فوق fún parun أرى ni lára ẹ̀kọ́ pàápàá jùlọ níbi àwọn àlámà rẹ̀sì tó já sí wípé kò sí ọ̀nà tá a fi lè gbọ́ yé gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn ìmọ̀ kọ̀kọ̀ àwọn okọ̀ ọlọ́run tọ́lọ́wọ́ bá gbà níròyìn ó ní ọlọ́run máa rẹ́rìn wọn ọlọ́run máa bínú wọn ọlọ́run máa yọ́nú sẹ̀dá wọn ọlọ́run sì máa kórìíra ẹ̀dá wọn ọlọ́run ní ọwọ́ ìdásí mẹ́ta òru ti kẹ́yìn tó máa sọ fáwọn èèyàn wípé tálẹ́ǹtì ń wá foríjì wájú èmi ọlọ́run kó dìde ní ìsìn kó tọrọ àforíjì kí mi ọlọ́run foríjì tálẹ́ǹtì ń wá jíjẹ àti múmu kó dìde ní ìsìn kó béèrè lọ́wọ́ èmi ọlọ́run kí mi ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún tálẹ́ǹtì ń pè mí lórí nǹkan sí kejì kí mi ọlọ́run jẹ́ pé rẹ̀ kẹ́dà kan wá ní bóòlù ọlọ́run bá sì ń wá sísan máa yé ṣé máa rìn wá ni àbí máa ń fò yíwọ̀n kàn gbogbo àwọn qualities wọ̀nyí gbogbo àwọn attributes wọ̀nyí Allah subhanahu wa ta'ala fi ròyìn ara rẹ̀ ni olóhùn lòun dà nábì Adam alayhi salatu wassalam pẹ̀lú ọwọ́ méjì ó wá ń béèrè wípé bó lọ́wọ́ ọlọ́run ọba rí gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sọ́run tá a fẹ́ fi gbẹ́ gbà má a gbà bẹ́ẹ̀ náà ni they are fundamentals in Islam a yí research ń pa wọn a yí examine wọn they don't accept explorations kálá fẹ́ explore wọn wọn hmm, hmm, hmm. wọn ò ní acceptance ká explore wọn. their whole akida their whole theological issues a fi wọn lẹ̀ bọ́lá wọn ṣe ṣàlàyé wọn náà ni tó bá dojú alqiyama tó bá pàdé nípa ọlọ́run bá níjẹ̀bi ọlọ́bọ̀ níbi wálé rè pé èéṣe nígbà tẹ́mi ọlọ́run ni mo lójú kí ló tó béèrè kó o tẹ̀síwájú mọ̀ rẹ wíwá kó o béèrè lọ o wádìí pé bó o lójú èmi ọlọ́run ṣe rí ọlọ́run fi sìn wá lẹ́sìn èyí tó fi ni ogun tó bá ti ní òun ó ga ni àbó kúrú ó dùbúlẹ̀ ni àbó sùn ọdún gbogbo eléyìí kò kàn wá rárá bó ti wulẹ̀ ó máa tó bá ṣe pé ń bẹ nínú àwọn ẹ̀sìn wa ni àwọn ànábì ọlọ́run tí wọ́n síwájú àná Muhammad sallallahu alayhi wa sallam wọn ò bá fi sin lọ́wọ́ ò bá wá máa ń pa rẹ̀ ànábì náà bá wá máa ń pa rẹ̀ sáwa àmọ́ ọlọ́run lọ́jọ́ ànábì lọ ni sáà àmọ́ ọlọ́run jànábì lọ lọ sóyè ọ̀rọ̀ ọlọ́run bá yé lọ wọn fi gbà kán máa bi ànábì léèrè yìí sallallahu alayhi wa alihi wa sallam pé wà ànábì òun sọ fún wa pé ọlọ́run ọba lòun sọ̀rọ̀ bó ló ṣe ń sọ̀rọ̀ náà bó lèmi àti ọ̀sẹ̀ wa jẹ́ lẹ́nu gbogbo àwọn al-firaqu dalla àwọn deviant sect inú Islam ibi tó ní kálukú wọn ti kùnà rè ibi tọ́pọ̀lọpọ̀ wọn ti forí gbágire tí wọ́n ti tayọ àlà rè tí wọ́n ti kó sínú ìbínú ọlọ́run ọba rè káwọn náà mọ̀ kó sínú rẹ̀ mọ̀ béèrè béèrè àbéèrè jù ẹni ọlọ́run ọba máa ń ṣe bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ẹni ó kọ ọlọ́run làádìlò rálá is a just ọlọ́wà tó máa ń ṣe déédéé lọ́lọ́run bó ló ṣe wá ń ṣe déédéé rẹ̀ ẹ dákun ẹ ṣàlàyé rẹ o gbogbo àwọn ìbéèrè yìí ìbéèrè àbéèrè jù tí ń kópa lára abẹ́ tí ń béèrè béèrè lára ni. then ọ̀rọ̀ ntí ó ṣe lójú alkiyama bẹ̀rẹ̀ láti inú sáré ana Muhammad sallallahu alayhi wa sallam ó jáàmọ̀ wípé sáré tẹ̀rí yẹn ó ní oríṣiríṣi àwọn trials oríṣiríṣi àwọn ìdánwò ń bẹnu sáré tẹ́dà ó gbìdánwò tó bá kú èèyàn jẹ́ ni ire ni ó jẹ́ ni ibi ni yóò ju rẹ̀ ó rí títí ẹnu sàárè kọ́lọ́wọ́n bá kó tó sí kó tó fún níkẹ́ rẹ̀ tó wá ní à ṣe inú sàárè kó tó pè náà ni mọ́lákù méjèèjì kan sí àti mú kárùn mọ́ béèrè ìbéèrè ó sì pera kan náà yín kú tó àlàrí ọlọ́run ọba níwọ̀n àwọn eléyìí tóbi wájú ọlọ́run tayọ kí mọ̀lẹ́kà kí wọ́n wá bí wọ́n léèrè tí wọ́n gbélé ayé sínú sàárè inna lillahi wa inna ilayhi raji'un wallahi billahi hadha kufrun bawah hadha kufrun bawahun ìwà kèfèrí tó fojú hàn ní gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹnìkan wá tóbi wájú ọlọ́run títí ọlọ́run wá fẹ́ràn rẹ̀ títí tó bọ́ wá kó àwọn kan àwọn náà wá bí léèrè àwọn eléyìí ti súnmọ́ ọlọ́run wọ́n ti bẹ̀rù ọlọ́run wọ́n ti yege wọn ọjọ́ ọlọ́run ta kí màmá lẹ́kà kí wọ́n bí wọ́n léde tí wọ́n sinú sáré gbogbo ẹ̀yin tẹ̀sí ń gbọ́rọ̀ àwọn àfa báyìí ẹ̀yin náà ẹ̀ sọ́ra yín ẹ̀ bẹ̀rù ọlọ́run gbogbo tẹ́ ẹ̀ ń fetí yín kọ́ yìí ìkọ́kùkọ́ lẹ́ ń gbọ́ ń gbọ́ o ní tẹ́yìn bá sì ń gbọ́dọ̀ ni wọ́n jókòó lẹ́mí èèyàn nígbà wọn ti ń sọ tí wọ́n sọ náà ọ̀rọ̀ yìí sílẹ̀ kó sí pé wọ́n mọ tí wọ́n ń sọ àbí kí wọ́n mọ̀ kankan yóò nífẹ̀ẹ́ nu kankan yóò nífẹ̀ẹ́ nu tí wọ́n kàn fẹ́ sì yín lọ́nà at expense wọ́n kàn fẹ́ jẹun lára yín at expense of your own hereafter látàrí pé wọ́n fẹ́ jẹ ti ń bẹ lára yín ni wọ́n máa fi kó bàlì kíámà yín ó lè jásí pé bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn ṣe rí ó sì lè jásí pé àwọn ò mọ̀ ni. torí gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó ń ṣe Allah sallallahu alayhi wa sallam ó tún ṣàlàyé rẹ̀ fún wa nù hadithi rẹ̀ lẹ́yìn ìgbà tí Allah subhanahu wa ta'ala náà ló ṣàlàyé gbogbo kí ni tí ó mọ̀ ṣẹlẹ̀ nù sàárè kẹ́dà kan wà lóhùn bá gbọ́. òbúrò àwọn ni wọ́n ni àbí ni wọ́n ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ìbéèrè àbéèrè jù ìbéèrè ìnira gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ jìnnà sí i. nínú àwọn ẹ̀kọ́ mi táàtò rí múnú hadith yìí ó ní wípé anal umama asabiqa halaku bi kathratil masa'ala wa halaku bi kathratil ikhtilaf ala anbiya'ihi ó ní pé àwọn ìjọ tí wọ́n ti lọ ẹni tó kó parun bá wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà nǹkan méjì náà ni o ìbéèrè àbéèrè jù àti ìmọ̀ yapa àwọn ànábì wọn kádìlé mú dáadáa ó ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ànábì ìkẹ́ ànábì ìdẹ̀ra ọlọ́run ní kó tú àṣírí ní tó kó parun báwọn ìjọ tó síwájú fáwa tá a jẹ́jọ rẹ̀ ká lè jìnà sí ibi téèyàn bá mọ̀ láburú ní kó sí èèyàn ṣe é tó mọ aburú kó tún kó sínú ẹ̀ lọ́rọ́ wá sí máa ń sábà pààyàn lẹ́kùn àwọn afọ́ mọ̀ pariwo lọ́sàn ó mọ̀ pariwo lóru ó mọ̀ kọ́nu tíra ó mọ̀ sọ ẹ jìnà sáwọn kan báyìí ẹ jìnà sáwọn kan báyìí intanẹ́ẹ̀tì sọ ń parẹ́ rẹ̀ ẹ jìnà sí anábìjẹ́ mọ̀ ìjọ kan ti lọ́yìn tó kórìí bíbá wọn wájú ọlọ́run rèé nígbà bá gbogbo rẹ̀ táwọn ní rẹ̀ kí ni sọ wá le tó bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dá kan ṣé òníkẹ́ náà wà lè jẹ́ nìyẹn ẹ̀ẹ́dá kan sọ́lọ́ wa rò dé bẹ́ẹ̀ ni ẹja fúnra síra wa o ẹja fúnra síra wa ọ̀rọ̀ ọlọ́run ọba yìí sọ̀rọ̀ àwàdà o ọ̀rọ̀ ìyá ọlọ́run ara wa ò gbọ́ o ẹ̀mí wọn ò gbé o kò sí sùúrù tẹ́dà lé ní láyé tó fi lé ní sùúrù ìyá ọlọ́run ìyá atayẹ́lẹ̀ mọ́ sọ pé mo ní sùúrù mo faradà ó fẹ́ yọ mo ní sùúrù mo faradà ó fẹ́ yọ ó fẹ́ yọ ó fẹ́ yọ ìyà ọlọ́run ò ní gbèdéke ìyà ọlọ́run lásìkò kan tí ó parí bẹ́ẹ̀ ni kẹrẹ náà ò ní gbèdéke àṣẹ wá jìnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ká jìnà sí i ká má takò àwọn ànábì ọlọ́run ọba mọ́ níparí ẹ̀kọ́ mi tá tún rí mú التحذير من الاختلاف على الأنبياء وأن الواجب على المسلم أن يوافق الأنبياء عليهم الصلاة والسلام وأن يعتقد في وأن يعتقدهم أئمة ويعتقدهم أئمة وأنهم عبيد من عباد الله أكرمهم الله تعالى بالرسالة وأن خاتمه محمد رسول الله صلى الله عليه وسلم أرسله إلى جميع الناس وشريعته هي دين وشريعته هي دين الإسلام الذي ارتضاه الله تعالى لعباده وأن الله لا يقبل من أحد دينا سواه قال تعالى إن الدين عند الله الإسلام ونوكي ó ṣe الله sallallahu alaihi wasallam ó sọ wa lára kú níbi ká máa yapa èyí tó jọ́nà yàn lórí mùsùlùmí ó ní kó máa báwọn ànábì ọlọ́run ọba mu lórí gbogbo àlámọ̀rí ọ̀rọ̀ kó gbàfà fún wọn kó sì nínú àdéhọ́kàn rẹ̀ wípé aṣíwájú wọn jẹ́ fún un ọ̀rọ̀ ẹ̀sìn yìí kó má takò kan nù wọn bí àwọn kan tí wọ́n ṣe mùsùlùmí bá ń takò àná Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ò gbọ́dọ̀ jẹ́ justification fáwọn láti máa takò Ìsá táwọn kílímù kó jẹ́ ànábì táwọn. Ni ò fún wa ní justification láti máa takò Musa táwọn kílùm kó jáde bí àwọn gbogbo àwọn ànábì Ọlọ́run pátá la nufarriqu bayna ahadin min rusuli agbọ́dọ̀ takò wọn a sì gbọ́dọ̀ gbà wípé ẹrúsìn Ọlọ́run ni wọ́n jẹ́ náà àwọn ẹrúsìn Ọlọ́run Ọlọ́run bá subhanahu wa ta'ala sàpọ́nlé fún wọn pẹ̀lú kó sọ wọ́n di ànábì wọ́n jọ jíṣẹ́ ẹnikẹ́yìn wọn Muhammad jíṣẹ́ Ọlọ́run Ọlọ́run bá rán sí gbogbo ẹ̀dá èèyàn òfin ni Islam tí Ọlọ́run bá yọ́nú sí gbogbo àwa ẹ̀dá Allah subhanahu wa ta'ala yàtọ̀ sí Islam inna dina inda allah islam torí pé dájúdájú náà sọ́tà ali moran verse 19. ọlọ́run ní ẹ̀sìn kan ṣoṣo tí ń bẹ wájú ọlọ́run tọ́lọ́run ọba endorse tó certify tó gbà wípé òun náà ní ìlànà òun náà ní oríire ọmọ ẹ̀dá èèyàn òun náà ní islam mùsùlùmí níparí ìyàwó lèmi àti ẹkọ sọ́lọ́run ọba náà ìyàwó lakọ isuna na muhammad sallallahu alayhi wa sallam sáà jẹ́ kan náà tí máa ń fi ìlànà nábì ṣe ni àbá jẹ́ kan nínú àwọn tí ń fomi rìn lànà Muhammad sallallahu alayhi wa sallam sáà jẹ́ kan nínú àwọn tí ń jà lọ́tún lọ́sì níwájú lẹ́yìn níkọ̀kọ̀ ní gbangba lórí àti gbọ́ súnà níbi yé ni àbá jẹ́ kan náà tó já sí pé kí tiẹ̀ ní báwọn kan ti máa ń sọ abẹ́lọ́ subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà tó ti fọ̀nà mọ̀ wá kó mọ̀ sọ wá dẹni ìṣìnà lẹ́yìn ìgbà tó ti kẹ́ kó mọ̀ sọ wá dẹni ìyà rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك